ọpẹ́ yìí fún ọlọ́mọ ọba ọba Allah subhanahu wa ta'ala ọba tí ọpẹ́ tó ti lórí ìdẹ̀rọ orí tó ṣe fún wa ìjọlọ àti ìbẹ̀rẹ̀ kọ́ máa bá òṣìṣẹ́ ọlọ́run àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá wa tẹ òṣìṣẹ́ bá wa táwọn aráàlú rẹ̀ bá wa táwọn ọ̀hábà rẹ̀ bákan náà kí ọlọ́run bá kọ́ bá tẹ gbogbo olùtẹ̀lé dáná wọn pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún wa títí tí ó fi ọjọ́ àlùfíàmà gbogbo tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlápá wa láti ẹgbẹ́ káṣí ẹjẹ́ amójúrò ìtọ́nà ọba ìlẹ́kẹ́ ọlálẹ́wà jìnà sí ẹ̀dàpọ̀ ẹ̀yà tàbí ká jìnà sí. sábà sílẹ̀ àárín ike ìpayọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá yóò túnmọ̀ abẹ́kíkẹ́kí pàápàá jùlọ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ ti pa aláṣẹ kápáyé wọn ọlọ́run ká ti bẹ̀rù wọn ọlọ́run inú tọ́lọ́tù hash ọlọ́run mo fi ẹyin olùgbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́run ọba kí ẹ̀mí kọ̀ọ̀kan kó ti yà gbogbo tó ń kálukú yín ṣe níṣẹ́ lọ́nà ọba ìrẹsẹ̀ ló ti kò ní kálukú yín níròyìn rẹ̀ tọ́ba di àlùfẹ́ yá àmà gbogbo àtàjọ́ ló fi ọlọ́run nínú àwọn àwùjọ tá a wà yìí nínú àwọn àyè oníkálukú wa ní ìjókòó oríṣiríṣi tó ń kálukú wa wà àwọn ọ̀rọ̀ tí ń ni tó wa náà ta àmọ̀ pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa nínú ìjókòó gbogbogbò táwọn èèyàn bẹ́ẹ̀ náà ni níjókòó àdáni tẹ́lómi ìbá tún jókòó ẹlòmí ò tún máa dárò ayé ẹ̀ pé a tí ó sì ní kàn ní bóò ni màá se sọ́ra tí ìkà òfin ní dọ́dọ̀ mi. ó ń kálukú ro ìṣẹ̀lẹ̀ ńlá tí ń ṣẹlẹ̀ àti àdánwò ti fi ń ba ayé jà lásìkò tó ṣe bá yìí gbogbo ọmọ ènìyàn pátá òun náà lẹ́rù ń bà wọ́n látara àdánwò ńlá tọ́lọ́run ọba ọlá mú wáyìí ṣùgbọ́n torí gbọ́rọ̀ rẹ̀ nígbà lọ sókè ńlọ sódò fẹ́ẹ́ oníkálukú àti gbogbo àwọn àjòjì oníkálukú wa ìpayà òmù oníkálukú débi wípé ibi tí ẹlòmíì tó bẹ̀rù ìṣẹ̀lẹ̀ yìí dé ó bẹ̀rù ẹ̀sìn ọlọ́wọ́n bá tí ó dá wa lọ subhanallah torí ẹ̀ ló fi wá tọ́lọ́ yẹ káwá sàlàyé fún wa díẹ̀ nípa kí ni àwọn ìlànà òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá lórí ikú tètè yìí èyí tá a sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni coronavirus tó ti gbé bẹ nínú àwùjọ káàkiri àgbáyé ètò ti èèyàn wọ́n lálàdé wọ́n fi dá àbúlé lórí nínú àwùjọ tó ṣe fún kálukú wa tá a wà. bẹ́ẹ̀ sì ni ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tọ́jú onílàákàyè ọmọ ti fi ewì ọ̀rọ̀ ó ti fi sọ̀rọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ nípa bó ṣe jẹ́ fáwọn èèyàn wọ́n ṣe ń dẹ́rù wọ́n fi ń lórí àrùn ikú kódà kí wọn lórí ìwọ́n ti wá jẹ́ tó ṣe pé fìdí náà ó ti wá jọba sínú ọkàn rẹ báyìí ìbẹ̀rù ó ti wà nínú báyà rẹ o ní mo ti ẹ̀wà rí ọtún ṣe pé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹ̀rù ń bà ọ́ débi kó ń ṣe lọ́jà gẹ́gẹ́ bí ẹni kọ́ fẹ́ lọ́dẹ orí níbi tí ẹ̀rù náà ṣe kí ni ò tó dé àwọn fúnra mọ̀ pé léèṣe pé wèrè ti fẹ́ dára ẹni látara àti ṣe ń bẹ̀rù tó tó lẹ́nu mi tó bá rí bàbá rẹ̀ gan yọ́ takété sí bàbá ẹ̀ tẹ́lómi ìbá ìyá rẹ̀ yọ́ takété sí ẹlòmí ìfẹ́ lè sọ fúnyàwó ẹ̀ pé mọ̀tẹ̀kárí ra lójúmọ́ ọ̀nà ibi tẹ́mi ọgbà jáde ni ọ̀tọ̀ níbi tí wọn náà gbọ́dọ̀ gbà jáde subhanallah wọ́n ti wá máa fẹ́ sí wọ́n máa fẹ̀sùn tẹ lómi ìgbé délé òsì fẹ́ túmọ̀ ọdẹ orí báyìí tí òsì fẹ́ túmọ̀ ọdẹ orí tọ̀ tó bá jẹ́ pé ikú tó bá jẹ́ pé ikú kò sí ọ̀nà àbáyọ fún àti kó dé wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wá lórí tí wọ́n wá ń páyà kòrónà àti ike òun wò bí èso òbí ẹ̀ ní ikú táwọn wá mọ̀ ni ìgbé mélòó mélòó náà tó ti kú síwájú wa tó ṣe pé àwọn ìgbóná tó lágbára lọ́nà wọn bá ilé tí ọlá fi pa wọ́n run bẹ́ẹ̀ sì ni mélòó mélòó la fẹ́ sọ nínú àwọn èèyàn tó ṣe ń pé wọn òkúkú báyìí tó náà ní lórílẹ̀ ayé tí wàá lórí sọ ìgbèrú ẹni bẹ́ẹ̀ lẹ́rù tí wọ́n ń bà á tọ́lọ́wọ́n ọba ìrèké ọláwa sọ fún wa pé àrùn kan ní ọ̀pá gbogbo ayé rùn ni rárá o ọlọ́wọ́n ọba ìrèké ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún wa mélòó mélòó lẹni tó ti kú ẹni tó ti kú pẹ̀lú ìgbóná yóò sì tún kú pẹ̀lú nǹkan míì náà ni ìgbọ́ ọlọ́wọ́n ọba tọ́lọ́ ti kọ kalẹ̀ ní ẹ ẹ̀rí ikú ọ̀ràn yẹn tọ́ òun náà lọ́jọ́ ọmọ ẹ̀dá ádámà tọmọ ọba ìlẹ́kẹ̀ ọládá bẹ́ẹ̀ ni ọmọ ọba ìlẹ́kẹ̀ ọlá ó gbọ́ kalẹ̀ o yìí yọ òun náà padà tán gbogbo wa ní tó kálukú ọba lọ òun náà lọ́yà tọ̀tọ̀ síra ọba tó kọ lórí ẹ̀mí ara rẹ̀ ọmọ ti kọ ikú lórí gbogbo ẹ̀dá tó mójútó tọ́lọ̀ ní omójútó tó ti ń tẹ̀jọ́ dáadáa a rí bí òní kòrónà yìí gẹ́gẹ́ bí rẹ ọlá a rí ọ̀pọ̀lọpọ̀ gbèsè láti jẹ́ nínú ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbèsè ẹsẹ̀ tó ń kálukú ti jẹ́ jẹ́ kọ́ bẹ̀rù pé ha tí n bá bá báyìí lọ ta gbé tí n bá bá báyìí lọ tí fẹ́ ọgbà fagbogbo tọ́lọ̀ ọ̀fẹ́ kọ pátì òdu òdi òfin ẹ̀sìn ọlọ́run bá ọlá rẹ̀ gbẹ̀dùn lọ. kálọ̀ yìí tó gbogbo ẹni tí ọba ń bẹ láyé tọ́lọ̀ ọba ọlọ́run bá mú àlùbá wá tó mú kan wá ọlọ́run fi yẹn kìlọ̀ fáwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹrú rẹ̀ o mélòó mélòó ni ìgbà tó dákẹ́ jẹ́jẹ́ àwọn àgbègbè tó ṣe pé ìṣẹ̀ ni wọ́n gbogbo omi tí wọ́n ti pariwo tó ti pariwo ṣe kí ni o ti wá ń bẹ sílẹ̀ nínú irú àwọn àwùjọ bẹ́ẹ̀ ìmọ̀ fún ọlọ́wọ́n bá ọba tó ṣe fóònù náà ní máa ń la gbogbo àwọn ẹrú rẹ̀ tí wọ́n bá dúró dì í pẹ̀lú ọlá rẹ̀ bákan náà yóò sì máa jẹ́ kí ẹ̀mí wọn àtọ́jú wọn kọ́ máa tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkàn wọn sì máa balẹ̀ lórí gbogbo àdáwò yòówù tí bá ń ṣẹlẹ̀ lórí bí wọ́n dúró ti ọlọ́run tí wọ́n sì mọ̀ yìí pé ọlọ́run náà lọ́ba téèyàn dúró sí gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí àbá yìí sọ yìí pé ó dọwọ́ wa o ó ń káyà ṣiṣẹ́ fún ẹ̀mí ara wa ká kalẹ̀ fúnra ara wa káfẹ́ ẹ̀mí ara wa ṣiṣẹ́ ìwàjò kíkó tó dé tábà ṣiṣẹ́ náà torí pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùpayà ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run sí wọn àwọn náà ni wọ́n là kó nínú fìtínà kọ́lọ́kọ́lọ́ tẹnu kọ̀ọ̀kan kó nínú fìtínà nígbà tó wá jẹ́ pé bí ọ̀rọ̀ ìṣerí nì nínú àwùjọ a máa tù wá lọ síbi tí tó tóbi tí ń bẹ nínú Al-Qur'ani Karim ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo àtàjẹ́ mùsùlùmí bákan náà tí ó máa jẹ́ ìmọ́lẹ̀ fún olùgbàgbọ́ òdodo ní ojú ọ̀nà rẹ̀ tí ó sì máa fi mànà lọ sí ọ̀nà tó gúnrégé bákan náà

tí mùsùlùmí bá wà mọ báyìí yọ wà máa dúró pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba ìlẹ́kẹ́ látọ́lọ́sọ́nù sọ́lọ́ọ̀tì táwọn báyìí pé kullan yusibana illa ma kataballahu lana ìdánilẹ́sọ̀ sọ́lá sọ fún wọn wípé kò sí àlùbákan mùsíbà kan tí ó kàn wá àyàfi tọ́lọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá tó ti kọkalẹ̀ fún wa. owó àbáwọláàna òun náà lọ́dá wa òun náà lálánà ṣe wa òun náà lálátìlẹ́yìn wa òun náà lè dáàmà sí. wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run lọ́tọ́ ló yẹ kí gbogbo olùgbàgbọ́ òdodo ẹ̀ máa gbára lé ọlọ́sẹ̀ ni máa sọ́ba mi mo síbà sí kò sí mùsíbà kan tí ó ṣẹlẹ̀ ilà fi kìtà ó ti wà nínú àkọọ́lẹ̀ kalẹ̀ gbọ́dọ̀ ọba ìlẹ́jọ́ láti kọ́ kalẹ̀ ni inú ìmọ̀nà àkọ́kọ́ tó padàdà tó yẹ kó wà ní ọkọ̀ olùgbàgbọ́ òdodo lálàfúlélẹ́ yìí nígbà tí fìtínà tí àlùbá bá ń ṣẹlẹ̀ tí àwọn àrùn oríṣiríṣi ti máa ń ṣẹlẹ̀ nínú àwùjọ òṣùlùmí ọgbà yìí pé ọlọ́run ọba lọ́ba tí ó fi mù tó gbé mù sí bá wa òun náà lọ́ba tí ti ìmọ̀ ńlá yẹn nínú rẹ̀ ìmọ̀nà ẹlẹ́ẹ̀kejì dáàtúrí nínú òfin ẹ̀sìn ọlọ́run nínú sílọ ọlọ́run bá ti fi al nínú wáyé táwa yìí òun ní pé ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò wà á lọ ọmọ ìpé bí àlùbá bá ṣẹlẹ̀ tààlẹ́ni tí máa ń ká gàgá àlùbá gbogbo tí ìbànújẹ́ tí gbé gbogbo ẹ̀ bá dá ọwọ́ ọlọ́run ọba ọba ìlọba tí fi àlùbá dànù kò sẹ́ni kankan tó lè sí ọba nìkan òun lọba tí ká nǹkan kò òun lọba tí tẹ̀ nǹkan lẹ̀ lọba tí gbé ni níyì òun náà lọba tí máa ń yẹpẹrẹ ẹ̀dá àṣẹ náà làṣẹ rẹ̀ ọ̀rọ̀ lọ̀rọ̀ rẹ̀ àṣẹ tá pè láṣẹ àti ọlọ́run ni ọ̀rọ̀ tá sì pè lọ́rọ̀ gidi òun náà lọ̀rọ̀ ọba ìlẹ́jọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀dá náà náà ló ni ẹ̀dá ló náà ló ti dá ìwà ní yìí pé láti kò sẹ́ni tó ní kápá lórí ẹ̀ tó ju lọ. ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ní kápá lórí ẹ̀ o ọlọ́tí ọlá rẹ̀ kájú lọ ó sọ fún Ànábì sallallahu alaihi wasallam yìí pé àmà yóò yí ibò ní kọ́rọ̀ ìdá dàá tètè wá ti kọ́ lọ́wọ́ ọba náà ni ọba tó ti fóun náà lọ́ba tí ìmọ̀ ń jẹ́ pé ẹni tára ni nígbà tí bá ń pe ọlọ́run Nabiyullahi Ayyub alaihi salam ìnira ó ti gbé ìniradé ó sì ti gbé ìyàwá ìwọ náà ọba dákun là níbẹ̀ ọmọ ọba ìlẹsẹ ọlẹlà kú nínú gbogbo àrùn tó ti gbé ṣe subhanallah títóbi fún ọlọ́wọ́n ọba ọba tó ti agbára gbogbo kan ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba yìí òun náà ló wà mùsùlùmí ọmọ ọmọ yìí pé ọ̀rọ̀ ọlọ́run ni ọba tó ṣe ni bákan náà ó sì máa ń ká ìṣòro aburú ọmọ nǹkan kò fún àwọn ẹni rẹ bákan náà ló tún wá sí ní àrólé lórí ilẹ̀ lóníkẹ́mi yọ́n máa gùn kọ́ máa gùn kọ́ máa gùn nígbà tí náà ti sí àwọn kan ọba ilé ti ṣe bẹ́ẹ̀ olùgbàgbọ́ òdodo yóò mú ìmọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí yóò mú látara ali ìfẹ̀lẹ́ mi gbẹ́sẹ̀ náà ó bá ṣẹlẹ̀ pé kò sẹ́tún ní kagbó àti ní ojú ọ̀nà yìí òun náà sì ni wípé ẹni tó jẹ́ mùsùlùmí nígbà tọ́rọ̀ bá ti rí báyìí lọ wà gbára lọ́lọ́ ìgbára lọ́lọ́ ni ìmẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣẹlẹ̀ nígbà tí ti máa ń ṣẹlẹ̀ èèyàn gbára lọ́lọ́ a sì wá fún gbogbo ọ̀rọ̀ wa a kò sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá ga jùlọ a sì jẹ́ pé ìfara ti wa ọlọ́run àti olùsọ yóò jẹ́ jẹ́ pé pẹ̀lú òtítọ́

gbogbo ntọ́nà ọba dáta yé yìí ọlọ́run ti di gbèdéke sí i kìí ṣe pé gbogbo nǹkan yọ́ọ́ máa lọ máa lọ yọ́ọ́ máa lọ bá àkàndé fẹ́ bẹ́ẹ̀ ni ọba ti di gbèdéke sí gbogbo nǹkan pátá eléyìí ni ìmọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nínú kẹrin nígbà tí àdáwò ti ń tọba ìmọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́ ọba wa rẹ̀ nígbà tí àdáwò ń gẹ́gẹ́ bí ń nínú àwùjọ àgbáyé lónìí tá a wà níbẹ̀ òun kan láti máa fi ọlọ́run a ti mọ̀ ọba òun náà lọ́ba tó ṣe pé ó mú mùsíbà onímú mùsíbà wa lẹ́yìn tá a ti mele yìí àti wá bàbá lẹ́yìn náà ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó tún lè kààmù kúrò ẹlẹ́ẹ̀kẹta àti wá mọ̀ sí ọlọ́run ọba yìí òun náà lọ́ba tá a lé corona virus láwùjọ tá a wà yìí a rí pé tí wọ́n bá ti pè ní virus lọ́pọ̀lọpọ̀ àrùn tá a lè fojú rí ni ọlọ́wọ́ bá ilé kí ọlá ló sì ní àwọn nǹkan wọ̀nyí olómi lọ́dọ̀ òní sì fi kẹrin tó bá wù ẹjọ́ bá kúkú ọlọ́run láti fi kàn ọlọ́wọ́ bá ilé kí ọlọ́run ní fi kàn tó bá jẹ́ pé bọ́ bá ti kàn yàn báyìí lẹ́sẹ̀ kan náà gbogbo èèyàn ní ọ̀sà ìkan ní kọ̀yẹ́kẹ́ nìkan tó kù China ṣùgbọ́n màrí àwọn tí ṣùgbà wọn ọlọ́run sì ń là wọn kìí ṣe kóògùn tí wọ́n ń lò ní lọ́jẹ́ pé lọ́la wọn ọwọ́ ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe kí ni wọ́n là wọn ni. a wà bí ọlọ́run ọba tó ṣe yí pé agbára rẹ̀ ká gbogbo nǹkan òun náà ló ti dá gbogbo nǹkan ọlọ́run yẹn láwàá pé sábẹ́ torí bọ́lọ̀ ni wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó lè mọ iye ọmọ ogun ọlọ́run tí wọ́n bá lọ́mọ ogun ọlọ́run pọ̀ lẹ́dọ̀ ẹ̀lú níbà yóò lérò pé bọ́yá àwọn sójà kan ni wọ́n pọ̀ tó ń gbé bọ̀dá ni pé òun ti jókòó dé wọn òun dọ́kọ̀ dé wọn òwò fi ṣe wọn pápátá ni a ọlọ́run lè lé sí wá yóò sì jọmọ ogun rẹ̀ yóò sì tarí ẹ̀sìn oníwò yọ máa wọnú agbárí ẹ lọ tó bá wọlọ́ bẹ́ẹ̀ yọ máa yọ máa forí ní ògiri yọ máa họ agbárí yóò ní ẹgbẹ́ bí tọ́wà ní ẹtù kùmọ̀lú ẹtù kùmọ̀lú lórí ó fi pé tọ́lọ̀ ọba ilẹ̀ kára ní a máa ọlọ́run ọba tó ti pọ̀ náà lọ́tọ́ bí èèyàn fara kì á máa fi ọlọ́wọ́ ọba náà mùsùlùmí ò ní gbàgbé pé ìfẹ́ lọ́hùn kò ṣe kókó ó sì ṣe pàtàkì kódà tá ń lóògùn tí ẹ bá ń lóògùn pé wọ́n ní ògùn ni ẹ máa lo coronavirus ní dọ́dọ̀ yìí ọ̀sán rẹ̀ dàbí tó ọba tó ọbẹ̀ ilé lọ ìgbáralé ọlọ́run tó ọbẹ̀ lọ lára ó lè rí ìwòsàn káàbí tọ́lọ́ ọba ilé sọlá bá kọ kalẹ̀ kó rí. wọ́lá ó torídélé yìí bíbẹ lọ́wọ́n àdúrà nínú àwọn ìtọ́ka ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ìmọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ inú àwọn ìmọ̀nà tálùkùrá ní gbé wá nígbà tí àwọn àrùn àjàkálẹ̀ báyìí ti máa ń ṣẹlẹ̀ òun náà ọba tí ọlá rẹ̀ lọ. àdúrà gbogbo ọlọ́run kọ́kọ́rọ́ kí í máa ń gbogbo kalẹ̀. bákan náà ọ̀nà ojútùú sì ni ọ̀nà àbáyọ ní gbogbo àwọn ìṣòro ìbànújẹ́ tó àníṣẹ́ ìfẹ́ lọ́hun ọjẹ́ lílà ní ma ń la ní fòní ní gbogbo ìpayà ìbẹ̀rù bákanáà ìbẹ̀rùn ìfẹ́ gangan ní nǹkan àjá olùgbàgbọ́ òdodo nǹkan o tòró déédéé níbi táwọn òpé yìí yìí mú àwọn èpè táwọn ẹni ọlọ́ àwọn ẹni dáadáa tó ṣe pé wọ́n lò lo orílẹ̀ China yìí táwọn ará China tí wọ́n ṣe tó fi jìnnà ṣe pé lọ́jà wọn òbùkátà fọmọ yìí pé àdúrà ti dé nǹkan ọjà òun náà lọ́jọ́ fún olùgbàgbọ́ òdodo ọlọ́run sì máa ń lo àdúrà ti dé a máa ní kó sáǹfà ní láti fi dáàbò bo gbogbo àwọn àdùbá kódà wọ́n má bàa ṣẹlẹ̀ sí mi èyí tó bá tún ṣẹlẹ̀ náà àdúrà náà ọlọ́run ọba ìlú ìjọba tó máa lo sábàbí láti fi gbé ìbànújẹ́ tó ṣẹlẹ̀ àárẹ̀ tó ṣẹlẹ̀ láti fi gbé gbó ní fi gbé gbó tó tóbi gan bí kò ṣe gbé àdúrà gangan fúnra rẹ̀ gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run ọ̀tá àdáwò ni àdúrà ọ̀tá àdáwò ni àdáwò bá ń sí ìjọ wu ṣẹ̀tọ́n ọmọ ráyè sàdúrà tó ọbẹ̀ ti lanu ìrántí ọlọ́run tó nanu mọ́ àdúrà báyìí èèyàn ti gbé mọ́tẹ̀lé jẹ fún àdáwò èèyàn ti gbé mọ́tẹ̀lé jẹ fún bí ṣe sùúrù lórí àwọn àdáwò míì bó ṣe jẹ́ ọ̀tá fún àdáwò yẹn bẹ́ẹ̀ náà ni jẹ́ ọ̀tá gidi fún àwọn àdáwò bí kò sí pé àdúrà pẹ̀lú agbára ọlọ́run ìṣe ni yóò ti àwọn àdánwò yóò sì ti àwọn àrùn yóò ti dànù yóò sì lé dànù àti máa jẹ́ sábàbí láti sọ olùgbàgbọ́ òdodo kó o níbi gbogbo ti jẹmọ́ fìdínà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀sọ̀ fún anabi sallallahu alaihi wasallam suratul baqara yìí pé wa idha sa'alaka ibadi anni fa inni qarib táwọn ẹrú mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa mi sọ fún wọn pé mo súnmọ́ òjì ibùdó àwọn tẹ̀dáì ìdàdà wọ́n yẹ tẹ̀jí ìbú ni káà náà jẹ́ pé mi ọlọ́run wọ̀lì mìíràn bí wọ́n sì nígbàgbọ́ pé mi ọlọ́run náà mo lè ṣe làálìlà òyìn ṣùgbọ́n òdìkún lè jẹ́ ìtọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ. ìmọ̀nà ẹlẹ́ẹ̀kan nígbà tí àwọn àwọn àjàkálẹ̀ àtàbí mìsìtínà bá tẹ̀lẹ̀ òun náà ni kí oníkálukú tó ń jẹ́ mùsùlùmí ká lọ ilé àdánwò ni o bẹ́ẹ̀ sì ni pápá fìjínà ni ilé ayé tá a wà ìdẹ́wò ni ìdánwò ni a wà ní fíìdì àdánwò ni ilé ayé tá a wà mùsùlùmí tó bá ti gbà pé ilé ayé àdánwò ni yọ mọ̀ pé tí fìjínà bá ṣẹlẹ̀ nínú àwọn àdánwò àti àdìwò ayé òun náà lọ́lọ́wọ́ bá ìlẹ́kẹ̀ ọlá gbé wà wọn tàbá ti gbàgbé ayé yìí tàbá gbàgbé lé àdánwò ni yọ mọ̀ níbàámu sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́nà ọba tí ọlá rẹ̀ gàdú lọ́sọ́ ní Suratul Mulk àti láàyè mí ipò náà òun lọ́ba tóun dá ikú àti ààyè àti tẹ̀mí òun dá ikú òun tó tún dá ìtẹ̀mí ṣùgbọ́n méjèèjì liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run fẹ́ fi dán yín wò ni o pé ta nínú yín tí ó wà tẹ́ rere ta nínú yín tí ó tẹ́ tó wúlò ọlọ́run ọba ìdíkọ́ tó ní kálukú wà wò ni nítorí eléyìí gbogbo àtàjẹ́rù fi ka lọ mọ̀ yí pé adùn ayé ọlọ́run ti lu papọ̀ mọ́ ìnira lọ mọ̀ pé ọ̀nà àbáyọ nínú ètò ayé yìí ọlọ́run ti papọ̀ ni àlàáfíà ayé ọlọ́run ti papọ̀ ayé tá a wà ń yìí ọlọ́run ti papọ̀ mọ́ ìlú ti ṣe ètò ayé nù nígbà tí bá ń ṣẹlẹ̀ rẹ̀ bá ń ṣẹlẹ̀ ọkọ̀ olùgbàgbọ́ òdodo ọmọ o yóò máa ṣẹlẹ̀ gbogbo àti àjẹrù ní ọlọ́run nínú àwọn ìmọ̀nà tó tóbi ètò ìsèkọ́ wà nínú alukur'an nígbà tí àdáwò bá ń tẹlẹ̀ báyìí tá a sì rí àwọn àrùn àjàkálẹ̀ ayé tá à rí báyìí òun náà ní pé dájú mú mi ní olùgbàgbọ́ òdodo yóò máa wá mọ ìràn yóò máa mọ̀ pẹ̀lú ìmọ̀nà alukur'an àti ìtọ́ka alukur'an yóò máa mọ̀ pẹ́ni tí wo ní sàn ẹ̀fà tí tó ní òun náà ni Allahu subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo òun ló lè ṣe kò sóró fúnfún kò sí aláfiwé fún kò sálàfijọpọ̀ ọlọ́run ọba nínú bí ṣe máa ń wo ẹ̀dá rẹ̀ sàn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Khalilu Rahman Nabiyullah Ibrahim alayhi salatu salam gẹ́gẹ́ bó ṣe ń sọ tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe sọ ọ̀rọ̀ rẹ̀ fún wa nínú Suratu Shu'ara nígbà tí ń sọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ sọ fún wa nípa rẹ̀ pé ń sọ ń ròyìn ọlọ́run ọlọ́run ọba tó nígbàgbọ́ sí ọwá ń sọ nípa rẹ̀ wípé wà ìdá àmàrìtú wà ìdá àmàrìtú fọwọ́ ẹ̀ sí kí n bá sàárẹ̀ ọlọ́run ọba náà lọ́ba tí máa ń wò mí tán lọ́ba wá rí báyìí táwa náà ti mà bẹ́ẹ̀ fọlọ́ ní wòyàn tán àjẹkẹ́ ìmọ̀nà alukur'an ń bẹ nínú ìgbésí ayé wa nìyẹn a sì máa mọ̀ pé númọ̀nà ọlọ́run sọ bẹ́ẹ̀ fánẹ́bí sallallahu alaihi wasallam bí kò tẹ́ pé tá a bá tiẹ̀ tún wò àwọn èèyàn lérò pé àwọn àárẹ̀ ti ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn lérò pé náà ni oríṣiríṣi àwọn àárẹ̀ òun náà ló ti wá síwájú táwọn èèyàn tí wọ́n sì wo wọ́n sì ní pé bó ṣe rí yìí ó ń jẹ́ ọgọ́rùn ní seventeen twenty ní ilẹ̀ France ọlọ́run ọba ilé fi ọlá ó mú ààrẹ àtọ̀rún làwìn ìgbóná tó dídí ìgbóná tó le tó ṣe pé tó bá ṣẹlẹ̀ síyàn báyìí ikú ni ọlọ́run mú wá wọ́n ní tó sì pa nínú àwọn ará France nígbà náà kò dín ní hundred thousand yẹn ní seventeen twenty nígbà tó di eighteen twenty.

ogúnlẹ́gbẹ̀ àwọn èèyàn táwọn tún lé ní hundred thousand lọ́nà ọba ìlẹ́gbẹ̀ láńkọ́ bá lọ láwọn orílẹ̀ yẹn. lẹ́yìn náà nígbà tó tún di nineteen twenty ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún mú àrùn ní ìwá ní nineteen twenty tó tún jẹ́ ọgọ́rùn-ún ọdún ní wọ́n ní influenza òun ni wọ́n náà gbalẹ̀ ní ti tiẹ̀ náà ọgbàlẹ̀ púpọ̀ pàápàá jùlọ ní Hispania ní orílẹ̀ sí Spain ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ní níbẹ̀ ní àsìkò yẹn ní àwọn ti yẹn ọwọ́ akọ̀ púpọ̀ àwọn wọ hundred million náà subhanallah twenty twenty tọ́jú ọlọ́run ọba ìlẹ́jọ́ láwá tó mú kí ni wá o ó mú kòrónà yìí ó ní kọ́ gbalẹ̀. kòrónà yìí bó ṣe wà yìí kìí ṣe kí orúkọ àrùn yìí ṣẹ̀ṣẹ̀ ń bẹ ó ti ń bẹ ti bẹ́ẹ̀ orúkọ àrùn yìí ti ń bẹ ti bẹ́ẹ̀ nínú àwọn àkọsílẹ̀ táwa ní jẹ́ ti ohun tó sì jẹ́ ti fídíò òun náà ní pé Saddam Hussein tó pírẹ́sidẹ́ǹtì Iraq táwọn Amẹ́ríkà pa two thousand and six nílé yá lásìkò yẹn ó sì ti sọ ọ̀rọ̀ kalẹ̀ tó jẹ́ pé fídíò ni kí n sọ pé àwọn Amẹ́ríkà èyí tí wọ́n fẹ́ ṣe fún Iraq láti fi bá wa òun náà ni coronavirus two thousand and six wọ́n sá pa tẹ bá ti rí fídíò yìí ẹ rí pé black and white ni ó túmọ̀ kó ti pẹ́ kódà tí ètò ìṣerú àsìkò yẹn ló ti sọ̀rọ̀ yẹn bí a bá tún wojú Saddam Hussein èyí ò ní fojú tó yọ̀ gidigidi O náà ni ó wà ní conference pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ìsọ èsì Amẹ́ríkà ìsọ kalẹ̀ fáwọn yẹn pé èyí tí Amẹ́ríkà ń gbèrò pẹ̀lú orílẹ̀ Iraq lélẹ̀ gbogbo àtàjẹrúsìn Ọlọ́run àdáwò kan kọlọ lọ́wọ́ ọba ìlejò lálẹ́yọ̀ fa gbogbo ayé o ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdáwò kan kọlọ lọ́wọ́ ọba ìlejò lálẹ́yọ̀ fa gbogbo ayé tòrá àwùjọ tá a wà lónìí fìtínà táwọn èèyàn ń gbé kóra wọn gan látara arú tẹ̀lẹ̀ yìí wọ́n fẹ́ẹ̀ bí tẹ̀lẹ̀ náà ṣe lọ ẹni tó lọ́mọ o àwọn ibi tó ti ti wọ̀ àwọn ni wọ́n lè sọ o ṣùgbọ́n kí ló ní tó wá jẹ́ fún ìpayà tí ń tẹ fáwa gan wọ́n á fẹ́ lágbára ju àwọn tó ti kọ́ tẹ̀lẹ̀ sí lọ gbogbo àtàjẹrúsìn ọlọ́run sẹrẹ lẹ́yìn bó ṣe rí yìí àdáwò ni o àdáwò ni o ẹni ọlọ́run bá là ló là o gbogbo àtàjẹrúsìn ọlọ́run tá a bá wò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ti wà títì àwọn àǹfààní táwọn àríṣà ń kírun júmọ́ àyè kò sí fáwọn o wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mọ̀ásì olùpèpè fún irun táwọn pè ní dàdánì lọ́dọ̀ tiwa yọ̀ọ́ wọ mọ́sálásí yóò tẹ́ǹkì yóò ti pẹ̀rù tọ́bá ti pẹ̀rù débi àṣẹ́rọ̀ náà Muhammadu Rasulullah bá a ṣe máa ń pẹ̀rù kó òjò yẹn tó jò bá ń rọ̀ náà ni ó ti pẹ̀rù pé sallu fi buyutikum sallu fi buyutikum tàbí sallu fi fi Allahu akbar Allahu akbar la ilaha ìtumọ̀ ẹni pẹ́tọ̀ mo wá fi mọ̀ o òun kálukú yín lé wọ́n kó wá jíǹbẹ̀ lára ẹwà mọ́sálásí o kálukú kí nínú ilé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bùdáàdì àwọn orílẹ̀ tó jẹ́ orílẹ̀ ẹ̀sìn gan eléyìí pọ̀ nínú àwùjọ wọn báyìí ọlọ́run bala ń bẹ̀ ó dáhùn kọ́ lẹ́yìn àtẹnì kọ̀ọ̀kan kó níbi gbogbo ti jẹ́ máa burú gbogbo àti ajẹ́rú ní ọlọ́run bí ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o. a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ jàmá kò ní ti jàmá mọ́sálásí kódà ìrun jímà ó ń kálukú kí lórí ìjẹ́ kódà ẹ bó ṣe rí lẹ́kọ̀ọ́ ọlágbára ọlágbára gbogbo public lecture lẹ́kọ̀ọ́ tọ́ba yẹ pé yọ́ọ̀bà ti tọ́ọ̀bà ti pérò more than fifty sínú ọgbọ́dọ̀ wáyé ọgbọ́dọ̀ wáyé o orílẹ̀-èdè nàìjíríà ní ìsìn gbogbo àwọn agùnbánirọ̀ wọ́n ti lé wọn sílé àwọn ọmọ adọ́mẹ́lẹ́ institutions wọ́n ṣe kílé wọ́n lé wọn dà sílé lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì àwọn ilé iṣẹ́ míì wọ́n sọ fún kálukú tó jẹ́ òtítọ́ kalẹ̀ lọ fún kálukú jókòó lẹ́ẹ̀ nítorí fitna yìí tó ṣe pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ gbogbo àtàjẹ́ mùsùlùmí tí ń ṣẹlẹ̀ láàrin yìí òun náà ló kálukú wa láti gbọ́ yìí ó dọwọ́ wa ẹ jẹ́ kó ń kálukú wa ìjà dúró sí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. tẹ́ ẹ̀ wá rí ní gbogbo àtàjẹ́ mùsùlùmí báyé ṣe ń bẹ̀rù coronavirus yìí tó ń kálukú wa ń bẹ̀rù rẹ̀ tá a wá bẹ̀rù tá bẹ̀rù fáírọ́ọ̀sì ẹ̀bọ̀ tá à ń ṣe

àwa bẹ̀rù àwọn nǹkan wọ̀nyí àti wá bẹ̀rẹ̀ àwọn àbẹ̀rù àwọn araba ní ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó ń kálukú wa dáadáa ọ̀jọ́ wá lójú ṣùgbọ́n corona virus yìí ah oníkálukú oníkálukú tí ló ń kálukú bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ráyè bọ́ sí orílẹ̀-èdè ah, ipe nǹkan tọ́ ọba ti fẹ́ kíra ọba ti rí pọ́ fẹ́ ṣe jẹ́ sí ìmọ̀ra ọba yóò tún padà pé à ah, mọ́jẹ̀ ń dánwò subhanallah ẹ̀rí tọ́lọ́ ọba ti ń dánwò àwò báyìí ẹ̀rí tọ́lọ́ ọba ìlékè ọlá ti ń gbé wá ní títàlì nínú ọ̀pìtínà tọ́lọ́ ọba ìlékè ọlá gbé wá fún wa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ṣe ti àwọn mọ́sálásí kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ àwọn tó ń jẹ́ aláṣẹ orílẹ̀-èdè ààyè méjì kádéwọ̀n ọlọ́run bá ń tẹ lórí rẹ̀ tí ìfẹ́ náà wà nínú sọ́lá ń tẹ lórí ẹ̀ wípé àdúgbò ò ní wọ̀ ìgbóná ò ní wọ̀ àrùkárò ní wọ̀bẹ̀ òun náà ni mọ́síkà àti ìlú màjínà mọ́sálásí méjèèjì ni wọ́n ti kalẹ̀ táwọn èèyàn ti ń ẹjọ́ kejúmọ́ tó tí wọ́n ti ké sọ́lá wá sọ àwọn ọ̀ràn yẹn wọn níjàmá tó ti bẹ́ẹ̀ náà téèyàn bá débi alibaitul atiq ilé kaaba ilé fúláàkì yẹn téèyàn bá débẹ̀ wọ́n káàpù ẹ̀ ní

tá a bá ti tẹ̀lé kò ní sí wàhálà fún wa lọ́pọ̀lọpọ̀ gbogbo táwọn wọ̀nyí dé kéde pẹ̀lú ìfẹ́nu ni wọ́n fi dé o nítorí pé kẹ́ ẹ̀ lórí orílẹ̀-èdè Islam tó bá gbádùn gẹ́gẹ́ bí al-Mamlakatul Arabiyyah as-Saudiyyah wọ́n tó lè ṣe nǹkan kankan wọ́n pe àwọn olùmọ̀jókòó báyìí ààrẹ ló délẹ̀ ti ṣe délẹ̀ yìí o ọ̀rọ̀ tí ń lọ lágbàáyé lélẹ́yìí kí ni àwọn ìdájọ́ tẹ́ ẹ fẹ́ gbé jáde ní òkìrọ̀ ọlọ́run àti súnà ní sọ́sẹ́lẹ̀ fún wa àti inú ọ̀rọ̀ àwọn olùmọ̀rírí tí wọ́n ti rí kọjá lọ tá a lè tẹ̀lé tó fi jẹ́ pé nǹkan yóò fi ní gbòòrò tó bá ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ gan. pẹ̀lú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìjókòó wọn wọ́n fi mú àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wá nínú ọ̀rọ̀ tí wọ́n mú wá náà ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ pé wọ́n ti àwọn àyè kọ̀ọ̀kan fún ti àwọn màsáàjì kọ̀ọ̀kan yẹn àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan sọ àwọn tí wọ́n ti lò tí wọ́n fi sọ bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ̀gbẹ̀ lọ àtọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ètò ọba ara lé lórí ẹ̀ òun náà ní bí àkọ́kọ́ wọ́n mọ̀ pé ọ̀wọ̀ ń bẹ fún ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlàáfíà rẹ̀ pàápàá jùlọ ẹni tó bá tún jẹ́ mùsùlùmí ẹ̀mí rẹ̀ ó ní ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ju káàbà lọ tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ wá lọ́wọ́ báyìí kí wá lóde táwa ní wá ọ̀nà láti fi pòtẹ́ǹtì ẹ̀mí ẹni tó jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́ bá ilé kíọ́lá pàtàkì rẹ̀ báyìí torí pé bá tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ́sọ nínú Al-Qur'an Al-Karim Suratul ọlọ́ni wàlẹ́ tó lè bí àìdí ìkọ́mi ilẹ̀ ìdàlúkà ọlọ́ni ọwọ́ ara yẹn wọ́n fi fúnra o nínú àwọn ẹ̀rí tí wọ́n bára lé nù nínú ẹ̀rí tí wọ́n bára lé onígbọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ sọ wàlẹ́ ẹ má para yín iná aláàánú yín lórí gbọ́dọ̀ para yín àwọn ẹ̀rí tí wọ́n lónìí ẹ Muhammad sani sọlá sọ pé fíìrù rọ mínà màjìbú mi fi rọrọ kẹmínà mínà asad takété jìnnà sáyẹrẹ tètètètè kúrò lára ẹni tí ó dẹ́tẹ̀ ẹni tó dẹ́tẹ̀ sáyẹrẹ fún níbo òsèlè sáyẹrẹ tó bá rí kìnìún tẹ ẹ mọ̀ pé tó ń kálukú wa bá rí kìnìún tọ́nà fún aláǹfààní bá lẹ́sẹ̀ tá lè sáré tẹ́rù yìí bá yàn lọ eré irú rẹ̀ a ẹ wò bẹ́yìn ti sáré tó àrẹ́bí sọ̀sọ́lá gbé pé bó o bá ti lè sá fún kìnìún bẹ́ẹ̀ ni kò ti sá fẹ́ nínú àwọn ẹ̀rí tí wọ́n bára lé òun náà ní gbólówà nígbà àwọn sọ́nà tó sọ pé tí ìgbóná bá ń kan sẹ́yìn wà nínú rẹ̀ ẹ jáde bẹ̀ tó wáyé pọ̀ ṣẹlẹ̀ nínú ìlú sẹ́yìn ò ń bẹ̀ ẹ wọnú ìlú ni o fi ni nitori ke. ọ̀pọ̀lọpọ̀ táàrí láwùjọ tá a wà lónìí wọ́n gbé ìgbóná lélẹ̀ títí tì ní ọ̀dọ̀mọ láàmú a ò ti gbóná sínú ọlọ́run fún wa láwọn àǹfààní oríṣiríṣi ni bára pé a ní àwọn thermometers tá a fi wò pé a kò gbóná síta ni ó gbóná sínú àwọn gbóná tí ń ṣẹlẹ̀ nígbà kan láyé àwọn bàbá wa yàtọ̀ sẹ́ni tó kú ẹlòmíì ń bẹ láyé tó ṣe kó ti kú ṣùgbọ́n wọn mọ̀ kó ti kú ẹlòmíì tó yẹ pé àwọn èèyàn rí tó lómi lára yóò gbẹ̀hàn gbogbo ni ẹlòmí tó ti gbọ́rọ̀ rí tẹ́lẹ̀ kò ní jọ òní gbọ́rọ̀ mọ́ ẹlòmí tó ti sọ̀rọ̀ sọ́rọ̀ ẹ̀ jáde ara tẹ́jú ọ̀rọ̀ rẹ̀ òní nọ́mà mọ́ kọjọ pé ń kún kọjọ pé ń wí nǹkan ẹ̀ tiẹ̀ níbẹ̀ gbọ́n ti sọmọ́ oríṣiríṣi lọ́lọ́wọ́ ọba ìdíjẹ́ láì túbọ̀ lẹ́yìn ọdá kálẹ̀ láàrin àwọn èèyàn àdìsọ́lá ni kéde ẹ bá gbọ́ pé bẹ́ẹ̀ lù kan ẹ má wọ bẹ́ẹ̀ tọ́wọ́ tẹ̀lé sílùú tẹ́ wà èyí náà gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ àbí ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jáde kó nù lóyún bẹ́ẹ̀ náà nù hadith anabi sallam tó jẹ́ kó yé wa tó sì jẹ́ òdìdí píríncípù kan nínú ẹ̀sìn pé làbọ́rọ̀rọ̀ wọlé àbúrọ̀. ìnira a gbọ́dọ̀ fà wọlé o àyè tí ìfi ìnira fẹ́ ẹ̀sán ìnira fúnyàn lásọra tó nínú òfin ẹ̀sìn ọlọ́run òfin ẹ̀sìn ọlọ́run dá gbogbo ẹ̀mí wa torí ẹ̀ ló jẹ́ pé gbogbo táwọn orílẹ̀-èdè yẹn wí tí wọ́n sọ ibi tí wọ́n bára lé lórí òbí tí wọ́n bára lé lórí òun náà ni àwọn nǹkan wọ̀nyí ètò ṣe pé ọ̀padà lọ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ká lọ ọmọ pé òfin ọlọ́run ìlànà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun náà ni wọ́n tẹ̀lé bẹ̀. àwọn náà tá a bẹ ní àwùjọ wa tá a wà ẹ̀kẹ́jà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó bá jẹmọ́ ìdọ̀tí ẹ̀dàkọ̀ẹ́jà ṣọ́ra bẹ̀ gbogbo tó bá jẹmọ́ ẹ̀pín ẹ̀dàkọ̀ẹ́jà ṣọ́ra bẹ̀ ẹni tá a kàn mọ̀rí tá a kàn rí bákàbákà pẹ̀lú ṣèṣì rẹ̀ tí ó ṣe ẹ̀dàkọ̀ẹ́jà ṣọ́ra ìyẹn ọ̀sọ́ pé kọ́ ọ̀sá fúnyàwó rẹ̀ nulẹ̀ o ọ̀sọ́ o ètò fún àsọ pé ẹ̀yìn ajẹ́pọ̀ ọkọ̀ máa kọ̀ọ̀kan sí yàrá kọ̀ọ̀kan nìyẹn wọn náà ti wà ní ara rẹ̀ ajẹ́pẹ́ ẹ̀ ní dáná náà nù ẹ wà máa wà tẹ́ máa tẹ́ máa yẹjẹ káàkiri ọlọ́run lágbára lé gbogbo tó bá jẹ mọ́ gbogbo àwọn okùnfà tó dáa tá a máa ń lò láwọn nǹkan tó fi ẹ̀sìn ọlọ́run bá ṣe ní ìtọ́jú ìwòsàn dáadáa àmúlò lẹ́ni tá àgbàrá lé ọlọ́run ọba tí ọlá ẹ̀ka jùlọ láti máa bẹ ọlọ́run ọba tí ọlá ẹ̀ka jùlọ pé kọ́ là wá kọ́ sọ wá láti máa bẹ̀ pé kọ́ gbà wá kò ní ní gbogbo ti jẹ mọ́ aburú àrùn tí ń jẹ nínú àwùjọ tó ń kálukú wa tó ti pé àmọ́ bó ṣe rí abi allah subhanahu wa ta'ala ko sanu kida tan ko kawa barakallahu li wa lakum fil qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihi ma من الآيات والحكمة فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد وعن عائشة رضي الله عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا شهر رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان متفق عليه ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí àti ìbẹ̀rẹ̀ máa òṣìṣẹ́ Ọlọ́run lọ́nba kí òṣìṣẹ́ dáadáa àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó sílẹ̀ fún wa tó ń gbọ̀dọ̀ àlùfíà mu. bí a bá wo òǹkà oṣù rọ́jàbù tí a wà nínú rẹ̀ lónìí a rí i oṣù náà pẹ̀lú òǹkà sultan tó ti di márùn sí ní ọgbọ̀n lónìí tá a wà bẹ́ẹ̀. a sì ráwọn èèyàn tó ṣe pé látijọ́ tó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún ààwẹ̀ nínú rẹ̀ láàwẹ̀ tọ́lọ́ wọn bá yẹ kí ra wọn àwẹ̀ tí ànábi sọ̀rọ̀ bá àtẹ́lẹ́mọ̀ ọ̀rẹ́ wọn ní tí ọlọ́run ọ̀pá nítorí náà láti ẹgbẹ́ kọ́ gbà sànàbí èsì ìgbà ju àwọn ọjọ́ tá a máa ń gbà nínú rẹ̀ yẹ lọ ìyẹn ọjọ́ àtìní mande ọjọ́ kọmí sọ́ọ̀dẹ̀ àtàwọn ọjọ́ funfun mẹ́ta tá a ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún nínú nínú rẹ̀ ìlànà tó yẹ ká máa tẹ̀lé nìyẹn àwọn kan bẹ ní ìsìn àwọn ti gbọ́n ju òfin ẹ̀sìn alẹ́ sọ́lọ̀ lọ àwọn ti mọ̀ fáwọn mọ oore kan sáni sọ́lọ̀ mọ̀ sàlàyé ẹ̀ fún wa táwọn máa fúnra ara wọn láti jọ́ sí rọ́jà kò ti bẹ̀rẹ̀ wọn ti ń gba àtijọ́nu ní o ìdí èméjì o torí iṣẹ́ tọ́nà ọ̀bọ̀ bá rán àyàn sáni sọ́lọ̀ mọ̀ àyàn onílẹ̀ bá dé ló bá ní kí lọ wá níbà ní èmi ni mo ti bá ń palẹ̀ yẹn láti bí oṣù kan mo ti palẹ̀ ẹ̀rí pé ó fi mọ pẹ́dé ẹ́ ọlọ́pàá ni wọ́n èpè ọ̀ ta ló ní ọ̀palẹ̀ ibi tí ìfẹ́ palẹ̀ yìí ọ̀fẹ́ dáko mẹ́ fún rẹ̀ tẹ́lẹ̀ náà ní kí n wá àwọn tó gbé fún ọ ta ló ní ọ̀palẹ̀ ọlọ́pàá ni wọ́n èpè ọ gbẹ̀gbẹ́ yóò fèrè sí yóò wọ́n ti dúró lórí yín pé láti rọ́jà mú báyìí títí ó fi di ìgbẹ̀yìn Ramadan oṣù mẹ́ta làwọn gbọ́dọ̀ gbàwé àti ìdánù ní ẹmẹ́jà sara wa ọwọ́ alátọ̀dọ̀ ya wa Aisha wọ́n sọ báyìí pé mi òjijì kọ́ parí odidi àwẹ̀ oṣù kan rí tó ju lọ odidi àwẹ̀ pé èèyàn gba àwẹ̀ odidi oṣù kan o tó pé oṣù rọmọdún là ní oṣù sọlọ máa ń gbà tí a sì mọ̀ pé kò sẹ́ni tí ọmọ ọ̀tọ̀ tó yẹ ọ̀tọ̀ ẹni tí ẹ bá tún ti ọjà rúpa ìyàwó àyíṣà ń níbi sọlọ láàrin ni béèrè nípa ìlànà sọlọ nínú ilé ju ìyàwó làwọn lọ máa ń bá torí ìyàwó sọlọ dáadáa ọpọlọpọ àwọn ìlànà ìyàwó ni sọ fún iwe ànẹ́bí sọ̀lọ́lá àtẹlẹ̀ owó orí kọ́ gba ojú oṣù kan pé láwẹ̀ ojú oṣù Ramadan lọ níbo ni wọ́n ti ní ti rọ́jà bù ẹ tó ń gbà ẹ ò ní ẹ bá gbà dànù ni mana tí ọba yé ọ yọ dànù yọ dànù nítorí kọ̀ọ̀rọ̀ torí kàdí wọn ti ṣe tí ó ni ó ni ó rúgbọ́lọ́ ni amúláhùn ṣúrọ̀ká aṣára ọ̀rẹ́lẹ́hùn nílẹ̀ bí ìmọ̀ ẹ̀lẹ́bí yáza níbi ìlà tí wọ́n láwọn orogún kan tí ń pàpẹ̀kọ ẹ̀sìn fún wọn ni ní sọ́lọ́hùn sófin rẹ̀ kalẹ̀ tí wọ́n láwọn ìmọ̀ ẹ̀rí òfin ẹ̀sìn láti ṣùgbọ́n tí bá tẹ bá wẹ ní gba rọ́jà bù pé ní gba jàbánu pé kó tó gba rọmọdọ́ yẹn tẹ bá lọ wò títù ṣàwádìí kò ní gbà ẹ lọ wo ìdílé nìkan bí lọ́pọ̀lọpọ̀ ẹ̀ní máa rí kọ́ máa gba àwẹ̀ sani sọlọm gan gbà kò ní gbà kí ló tẹ̀lé inú lànà níbi tẹ̀lé bíṣọ lóró ti ẹja jìnà ti tẹ̀ ẹnu. bẹ́ẹ̀ ní sẹ́ta bá ṣe tó bá ti níbàámu sí súnà níbi sọlọm kò kéré o ẹ má jẹ́ àfojú tó kéré wò pé á ah, kọ̀mí ìtìlẹ́yìn àtọ́jọ́ mẹ́ta àtẹ́ńtọ́ àgbà gbogbo oṣù kọjọ́ra àwọn ẹ má jẹ́ àtàrà wa kọ̀míìtì yẹn tí ń ṣe odidi ọjọ́ mẹ́jọ àti ìrìnlẹ́yìn tá a gbà tọ́jẹ́ mẹ́rin rẹ̀ tọ́jẹ́ mẹ́jọ yẹn ó lóòrì tó oṣù lọ káwá pé lódìdí oṣù kan ọgbà ọjọ́ mẹ́wàá torí sí àyàmù ìbí alẹ́rí inú rẹ̀ tí ó kù kan ọjọ́ rẹ̀ tàbí sí sọ́ọ̀sì náà àgbà lódìdí ọjọ́ mẹ́wàá nínú oṣù kan ti pọ̀ dáadáa ní rẹ̀sì báwọn ṣùgbọ́n tí ọba ti fẹ́sìn kò pọ̀ kò kankan bẹ́ẹ̀ o lásán ni òní sì wá ń bọ̀ wá lẹ́yìn oṣù rọ́jàbù ìlànà nẹ́bí sọ́lá lọ́wọ́ àdìsọ́nà nínú tiẹ̀ ní kánẹ́bí gba púpọ̀ rẹ̀ gba púpọ̀ ju àwọn àwẹ̀ àdámọ́ ń gbà ní gbogbo ń bọ̀ wá lọ. ṣùgbọ́n ní oṣù ṣàbáàlì ádìyú ànẹ́bí sọ̀lá ni pé kódà bá mẹ́rin mi wá wọ́n ní gbogbo nígbà tí nǹkan bá jọ́gbọ̀n tí ẹ̀ bá gba twenty five kí ló kù tẹ́ ẹ̀ fẹ́ sọ fún ẹ̀rí gbogbo ẹ̀ náà láàpọ̀ sí kíni o gbogbo ẹ̀ láàpọ̀ gbà tí ẹ̀ bá pé mẹ́ta wọ́n á fún ọ lẹ́bùn wọ́n á fún ọ lọ́ndẹ̀ thousand lẹ́yìn kan bá kó seventy thousand lọ alẹ́ kò kó gbogbo owó lọ ìbá fún ọ lóhùn rẹ̀ tí ẹ̀ bá ṣe lágbẹ́dá gbogbo owó tí wọ́n kó fún wa gbogbo ẹ̀ ló ti kó lọ seventy ló ti kó lọ ọ̀sẹ̀ fifteen fifteen thousand kò bá méjì ṣùgbọ́n wọ́n ní gbogbo owó ló ti kó lọ sí gbogbo ẹ̀ ah, gbogbo hundred thousand ní ẹ̀ sílá tó àkùtàtì náà lọ́sẹ́kù tí gbogbo àgbà kó lọ tó tẹ bá rẹ̀ yìí míì tó sọ fẹ́ni sọ́lá gba gbogbo ṣàbá ìtumọ̀ rẹ̀ nípa bá púpọ̀ débi pé abẹ́ẹ̀dẹ́ ẹ̀bẹ́ẹ̀dẹ́ máa ń mọ̀ pé gbogbo ẹ̀ náà kọ́ lọ́gbà ọmọ ń gbà púpọ̀ nù rẹ̀ ọjọ́ ìlànà fáwa náà pé bí ṣàbá bá bẹ̀rẹ̀ báyìí alébá bẹ̀rẹ̀ tá a máa gbàtẹ̀lera gbàtẹ̀lera gbàtẹ̀lera wọn ìṣèwọ̀ ní òfin ẹ̀sìn ọlọ́run ìjà mọ̀ pé ní oṣù olóore ni táwa náà lè ṣe kí ni òta lè bójútó tó wá jẹ́ pé àwọn ọjọ́ tá a máa ń pa náà láláfà níbẹ̀ monday thursday ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó kù náà bá ní fàbíhà wọ̀ ní àìmà ọ̀dà àgúbọ̀ pọ́ọ̀sì lọ́gbà látàdájọ́ sí ìgbà lónìí ìsinmi lọ́la ń tàlọ́kùn láti níjọ́ mẹ́rin náà o ẹ má jà bá wọn nípìn náà àti ìdànù o ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ àdúró ti òfin ẹ̀sìn ọlọ́run ní tọ́lọ́run bá ti a bá ẹ má kapa kan bá gbàrú ẹ̀sán tí àwọn èèyàn gbà tó bá dà lọ́sẹ̀ máa wọ̀. àbí Allah subhanahu wa ta'ala tí ọlọ́run bá dákun nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ fi àwọn orúkọ rẹ̀ ètò dára fi bẹ́ẹ̀ á fi àwọn ìròyìn rẹ̀ ètò gàdù àfi bí ọlọ́run gbogbo ti jẹ márùn kárùn kọlọ̀kọlọ̀ ẹ̀yà wá bẹ̀. gbogbo ti jẹ márùn kárùn kọlọ̀dàkùnlẹ̀ ẹ̀yà wá ẹ̀mí àwọn èèyàn pẹ̀lú dáadáa tọ́nà wọn bá ìrètí ọlá fún wọn ọlọ́dàkùn máa ń tẹ̀lé ààrẹ náà padà sọ́dọ̀ tiwọn náà o gbogbo àwọn orílẹ̀-èdè tó ti wọ̀ àtẹ̀wọ́ ọlọ́run ọlágbára láti ká gbogbo ẹ̀rọ ọlọ́dàkùn bá ní sẹ́mà o ọlọ́dàkùn bá ní sẹ́mà ọlọ́dàkùn bá ní sẹ́mà gbogbo bí ò tí ì dé ọlọ́dàkùn má jẹ́ ọwọ́ bẹ́ẹ̀ o ọlọ́dàkùn má jẹ́ ọwọ́ bẹ́ẹ̀ à ń bẹ lálàáfíà nínú sẹ́yìn dákùn má dà kòrónà sáàrin à ń bẹ nínú sẹ́yìn pẹ̀lú rọrùn pẹ̀lú rọra ọlọ́dàkùn má dà sí náà sáàrin wa gbogbo àwọn orílẹ̀ wa orílẹ̀ wa nílùú oníkálukú wa gan dákùnmá dàrún kárùn sílẹ̀ o dákùn tiwa lọ́kàn balẹ̀ dákùn tiwa láyà balẹ̀ àwọn fáírọ́ọ̀sì aburú ti ń bẹ láàrin wa tá à ń ṣe láwọn ẹbọ àwọn wà burúkú tọ́nà ọ̀fẹ́ ọlọ́dàkùn lè jìnà sí wa jáde tó bá fẹ́ di àwọn fáírọ́ọ̀sì ibú náà dákùn já padà kó bẹ̀ já wa lè sìn wọ́n lọ́hùn já lè ronú padà já nígbàgbọ́ tí wọ́n lọ́hùn àwọn tí darí wá ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákùnbá nìkan wọn máa ṣe àánú àwọn àmẹ̀kúnnù dákùnbá nìkan sí wọn lọ́sàn àfi ọlọ́wọ́n ọba ìdíkẹ́ lágbègbè àwọn máa kẹ́kọ̀ọ́ ọlọ́dàkùnbá nìkan wọn ní màálà ìbáríkà gbogbo àwọn ọmọ wa ọlọ́dàkùnjẹ́ kó wúlò fún wa wọ́n ti wá nípa àtàn aburú fáwọn ọmọ wa dákùn mọ́ta ọmọ wa náà nípa àtàn aburú fún wa àwọn ìyàwó wa ọlọ́dàkùnbá ní wọn gbogbo ẹni tí gbọ́dọ̀ halal jẹ́ ọlọ́dàkùn má jìbò jùmọ̀ láéláé ìfọ̀kàbalẹ̀ tó fọ̀balẹ̀ ṣe fún ọ lórí rẹ̀ gbogbo ẹni tí gbọ́dọ̀ haram jẹ́ ọlọ́dàkùnbá ní pẹ̀ haram kò lọ wọn halal tó péye ọlọ́dàkùnbá ní ṣe fún wọn